أنا وفي المواهب اللدنية تراتي داقوي أني اختلف تراي الجزء الثاني من ترانا المقصد الخامس أني اختلف في رؤية نبينا محمد صلى الله عليه وسلم لأولاء الأنبياء عليهم الصلاة والسلام أني اختلف اختلف ويقين في رؤية نبينا محمد صلى الله عليه وسلم لهؤلاء الأنبياء عليهم الصلاة والسلام ìyapa ẹnu ń bẹ àwọn afáà yapa ẹnu lérí wípé sànàbì rí àwọn ànábì ọlọ́run tó bá pàdé ní sánmà àbí kò rí wọn ìyapa ẹnu wà lórí ẹ̀ فحمل ذلك بعدهم على رؤية أرواحهم إلا عيسى عليه السلام wọ́n ní ìtumọ̀ tí àwọn apá kan nínú àwọn àfà tí wọ́n gbé lé wọ́n lò náà ni wípé ànábì sallallahu alaihi wasallam ẹ̀mí wọn lànábì rí ilá ìsá aleyhisselam àyàfi ìsá nìkan lóró gangan torí pé gbàgbọ́ wa nípa ìsá rúfìá ilẹ̀ yìí àwọn òtí kù gbogbo àwọn ànábì ọlọ́run tánábì ní ànábìsọ́làsọ́là múrí yìí ó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní ibi tá a gbé túmọ̀ rẹ̀ lé òun náà ni pé àrùwáhù wọn ẹ̀mí wọn lórí àyàfi ìsá bínú mariam nìkan lórí òun torí pé òun òkú lẹ̀ tí ṣe kéde ò ti kú fọyàtẹ́mìl in tí wọ́n ń sọ yìí in tó ń túmọ̀ sí ni pé an yakuna alayhi salatu wassalam ayana kulla wahidin minhum fi qabrihi fil ard على الصورة التي أخبر بها من الموضع الذي ذكر أنه عاينه فيه وني تواصم táfẹ́ lè gbọ́ inú ọ̀rọ̀ yìí o náà ni pé anabi sallallahu alaihi wasallam ayana kulla wahidin minhum ajẹ́pọ̀ anabi rí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn wọ̀nyí nínú àwọn anabi ọlọ́run yìí fi qabrihi fil ardi ó rí wọn nínú sàárè wọn nínú ilẹ̀ ala surati allati ukhbira biha gẹ́gẹ́ bí àwòrán abánábì ṣe ròyìn wọn pé inú sàárè wọn ni ànábì ti rí wọn mínàlì mọ́wọ́dé ilẹ́rìí dúkìrá anáwó ayára òfin àwọn àyè tánábì fi sọ wípé òun rí wọn gbàjẹ́ pé inú sàárè wọn náà ni fayakunu la azawajalla قد أعطاه من القوة في البصر والبصيرة ما أدرك به a jẹ́ wípé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fún anabi sallallahu alaihi wasallam ní agbára ìríran àti òye tó fi lè ṣe kíni o tó fi lè mọ àwọn nǹkan wọ̀nyí ni wa yashhadu lahu ru'yatuhu sallallahu alaihi wasallam aljannata wan nar fi ardil wọ́n ní táà náà bá kéèsì a rí wípé rírí tánàbí sallallahu alaihi wasallam tánàbí rí alìjánná àti iná fi ardul haid níbi ẹ̀gbẹ́ ìgànná tánàbí ni òun rí alìjánná òun sì rí iná walqudirat salihatun likilehima ila akhiri ma qal a wípé wàlùkúdìrọ̀tù sọ́ọ̀lẹ̀hátún lèkèlè ìmá agbára èyí tí ọlọ́run fún anabi sallallahu alayhi wa sallam àjẹpẹ́ agbára yẹn ó lẹ́tọ̀ọ́ láti lè fi rí iná àti àlìjẹ́nà láì sí ìṣèwé pé bóyá ó ti wà nínú ẹ̀ tó tó bá wá rí bẹ́ẹ̀ tánà ìbá rí àwọn ànábì ọlọ́run àjẹ́ wípé ó lè rí wọn nínú sàárè wọn tí èsì ìsèpò ti wọ nínú sàárè yẹn ila akhiri ma qaal lọ síbi òpin ọ̀rọ̀ tí a fa sọ intaha ma fil mawahib wa shar'ihi eléyìí ni òpin tí ń bẹ nínú tí ń bẹ nínú tíra àtàkù ní al àti shar'i rẹ̀ wa tamamul bahathu fi àṣepé ìwádìí nípa ọ̀rọ̀ yìí وأن أجسام الأنبياء عليهم الصلاة والسلام لا تأكلها الأرض كما ورد بالحديث àti wípé ẹran ara àwọn ànábì ọlọ́run ilẹ̀ kò lè jẹ́ ẹbó ṣe wà nínú hadith bí khilafi ghairihim yàtọ̀ sí gbogbo àwọn ẹ̀dá tí tó kúta ẹsẹ̀ ànábì ọlọ́run fakọ̀dẹ̀rú wùyà fìlìmọ̀wà wọ́n gba àdìsí kan wá tí ò lálàáfíà nínú àlìmọ̀wà ìbínáfíkò ní rúwìyà عن أبي داود بلفظ إن الأرض لا تأكل أجساد الأنبياء ilẹ̀ tẹ́ rí yẹn o kìí jẹ ẹran àwọn ànábì ọlọ́run tí a bá wo hamish wọ́n ní lakin lafsul hadith wọ́n ládìsí yẹn ẹgbà wa mi ń bẹ tó lálàáfíà ṣùgbọ́n ẹgbà wa èyí tó sọ wípé ẹ́ wípé innal ardọ làtàkùl àṣàdàl àmbìyá ẹgbàwọ́ èèyàn ni ọ̀la làáfíà wọn ni láàkín lápsùl hadith fi inna Allah harrama ala al-ardi an ta'kula àjísàdàl àmbìyá wọn lẹ́gbàwọ́ eléyìí pé ọlọ́run ti ṣe léèwọ̀ fúnlẹ̀ kó jẹ ẹran ara àwọn ànábì ọlọ́run wàá sáwó lè wọn sàfi ti ọ̀rọ̀ rẹ̀ sí àdìsí sọ́dọ̀ nasáyé وقال وصعحه ابن خزيمة وابن حبان والدار قطني قلت وصعحه آخرون wípé àwọn tá a dárúkọ yìí wọn láti sí lálàáfíà wọ́n wà mukharrajun fi sahih abi dawud ó ń bẹ nínú hadisi sahih abi dawud tí a fa wa ṣe national albani tí wọ́n kó jọ tòyẹn túmọ̀ sí pé tábà sọ wípé hadisi innal ardọ la ta'kulu ajsadal anbiya àdìsí yẹn lálàáfíà pé ilẹ̀ kò ní jẹran àwọn ànábì ọlọ́run ìtumọ̀ lálàáfíà torí pé rìwáyà míì wá tó lálàáfíà pé inna Allaha harrama ala al-ardi an ta'kula ajsadal anbiya rìwáyà ilé ti nìsáyé òǹdó lálàáfíà so ti yàrá yìí yushiru ila hadith ibn Mas'ud marfu'an inna lillahi mala'ikatan sayyahina fil ard ó ní dájúdájú ọlọ́wọ́n bá ní àwọn màlẹ́kà kan táwọn máa ń rìn kiri lórí ilẹ̀ yuballiguni min ummati assalam wọ́n máa mú détí gbọ́ èmi ànábì sallallahu alaihi wasallam gbogbo sálámà tí àwọn ọmọlẹ́yìn mi bá ń sálámà sí mi wọ́n máa mú dé tí gbọ́ mi wọ́n wá sahihul isnad àdìsí yìí sanadi ẹ̀ lálàáfíà mukharrajun fi masdar sabiq wọ́n ọ̀nà wọ́n mú jáde ní masdar sabiq kí ni masdar sabiq yẹn ọ̀nà ni sahihu abi dawud rọ́kùn wàfi fọ́dùlì sọ̀láàtì alànàbí ilẹ̀ ismail alqadi tàbá wọnú tíra àtàkùn ní ọlá tó ń bẹ fún sísàlátù ànàbí tí a ismail alqadi kọ ara dìsí náà bẹ́ẹ̀ وانظر المواهب وورد أيضا أتم وبكنا حديث تذكر ما من أحد يسلم علي إلا رد الله علي روحي فرددت عليه kò sí ẹnìkan tí yóò sálámà sí mi èmi ànábì sallallahu alaihi wasallam àbúkọ́ sí pípàtọ́ bá ṣe sálámà yẹn ọlọ́run ó dẹ́ ẹ̀mí mi padà sí mi lára kí n bá lè dá sálámà náà padà fala taqfal masa ìmọ̀kan nípa ọ̀rọ̀ yóò hadithi yìí akhrajahu abu da'ud aidan wa gairuhu bi lafzil madhkur abu da'ud àtàwọn mìíràn náà gbà pẹ̀lú bá a ṣe sọ yẹn illa annahu qala ẹnu tí ó wà ń bẹ ni pé oní ruhi hatta arudda alayhi salam ẹ̀gbà wá mi nù ni yóò dá ẹ̀mí mi padà sí mi tí màá fi lè dáhùn sálámù padà wa isnadu hasan kama bayantu ofe sọ̀híyà àdìsí yìí náà sanadu rẹ̀ hasan ni gẹ́gẹ́ mo yẹ ṣàlàyé nínú silisilatul hadisi sọ̀híyà wa ma qawlu mu'allif tatimmatul adwa tatimmatul adwa afa àtọkọ tíra tatimmatul adwa tó ní já àfi sahih pé ó ń bẹ nínú sahih bóun ṣe mú wáyẹn máa mi ahadin muslim yusallim fàkátọ̀ ohun musdawaju indal ulama wípé káàpẹ́ àdìsí yẹn ní sahih àṣìṣe ìfọ́jú ọ̀rọ̀ pọ̀ ni èyí tó wáyé lọ́dọ̀ àwọn àfa torí pé fàyínà hadith innama wa hasan faqat hadith yẹn hadith hasan ní kìjìbí kàmájá àfi sahih كما ذكرنا وقوله في الصحيح يراد به في عرف عن الحديث في صحيح البخاري أو صحيح مسلم وليس هو عند أحدهما gbólóhùn tó sì sọ wípé fi sọ́yì ó ń bẹnu sọ́yì wọ́n ní tó gbà lérò nínú ọrùnfò tiwọn inú àṣà tiwọn ni pé tán bá ti sọ pé fi sọ́yì òun náà ní pé anal hadith fi sọ́yì Bukhari pàdé sì yẹn ń bẹnu sọ́yì Bukhari aw sahih muslim walaysa huwa inda ahadihima hadisi yìí sì ní bẹ́ẹ̀ yẹn wọnú bukhari kò sí bẹ́ẹ̀ báwo ni muslim náà kò sí bẹ́ẹ̀. wàyìn àròdà mutlaq siha ṣùgbọ́n tó bá yẹ pé in tó kà gbàlérò ni pé kò sínú buhari muslim ṣùgbọ́n sahih ni falaysa amru kadhalik ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ fatanabba kí sara sọ̀rọ̀ tán gbìyànjú láti sọ fún wa náà ni pé tádìsì bá hasan kama kò ní sahih tádìsì bá jẹ́ kama kò ní hasan. وأما حديث من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته wọ́n ní ṣe rádìsì kan tó wá ń bẹ lórí irú ọ̀rọ̀ tá ń sọ yìí tó ń dà náà sọ pé gbogbo bá sálámọ̀ sí mi lẹ́gbẹ̀ẹ́ sàárè mi kétékété báyìí ni màá gbọ́ ẹni tó bá sì sálámà sí mi ná ìyá tó wà níbi tó jìnà lẹ́ni tó jìnà síbi sàárè mi òbúlégìtù wú wọn ò mú dé ti gbọ́ mi bàbá ní àdìsí ilé ìfọwọ́ mọ odò ọ̀rọ̀ òun èso àdìsí ò lè pọ́n gbọ́yìn àwọn èyí tó lálàáfíà náà ti sọ síwájú fèdú yẹn tó fi jẹ́ pé ńgbàdá nípa nàbí sọ pé tó ń bá tẹ bá ti sálámà sóhun níbi sàárè òun ò gbọ́ lẹ́lòmí ò fẹ́ kọ inú bọ bí sàárẹ̀ ànábì ń gbọ́ so ọlọ́run ti bá a ṣe àwọn afá àti sàlàyé wọn ládìsí yẹn àdìsí mọ̀ lówó àdìsí tí wọ́n parọ́ rẹ̀ má nàbí ànàbí sọ bẹ́ẹ̀ alhadith alimukhtalaq alanabi sallallahu alaihi wasallam àdìsí mukhtalaq. kama qala sheikh islam ibn taymiyyah ta ló sọ pé àdìsí mọ̀ lówó ni afá sheikh islam ibn taymiyyah sọ bẹ́ẹ̀ nínú majmu'ul fatawa wakọ́d kharajtuhu fi da'ifa wọ́n láwọn sọ ìdájọ́ hadisi inú àwọn hadisi tí ò lálàáfíà wakọ́d kharajtuhu fi da'ifa walam ajid dalilan ala sama'ihi àwọn ò ẹ̀rí kan lérí pé ànábì máa ń gbọ́ sàlámà man sallama alayhi gbogbo ẹni tó kò pẹ́ẹ́rì ipá nàbí máa ń gbọ́ níyàbá sálámà níbi sàárè rẹ̀ pé ń gbọ́ òun àwọn ọ̀rẹ́ rẹ̀ kankan tó tọ́ka sílẹ̀ wà àdìsí Abu Dawud lẹ́sà sọ̀rí and fidal àdìsí Abu Dawud tá a sì lọ́ọ́ dá yìí òun ò tọ́ka sí fàlà àdìrì min àyìnà <clears throat> akada ibn Taymiyyah qawlahu anna sallallahu alaihi wasallam yasma'u salam min al wọ́n ní àwọn ò mọ ibi tí àáfàá wa Ibn Taymiyyah táwọn ti rí ọ̀rọ̀ tiwọn tí wọ́n sọ wípé anabi máa ń gbọ́ sálámà téèyàn bá súnmọ́ wa hadith Ibn Mas'ud al-mutaqaddim ẹ́ mutlaq hadith Ibn tá a sì mú wá tá a sọ pé òun lálàáfíà òun tiẹ̀ mutlaq ni kò sọ wípé yálà ẹni ẹ súnmọ́ sàárẹ̀ anabi àbí kò súnmọ́ sàárẹ̀ ànábì òun wá mọ́tíláàkù ni tó ti wá báyìí wallahu a'lam. an-na'im wal-'adab fil qabri lirruhi wal-badan ìgbádùn <clears throat> àti ìjìyà nínú sàárẹ̀ ara àtẹ̀mí ni wọ́n jẹjọ́ ń jẹ́ o. وأما كون العذاب والنعيم للروح والبدن wọ́n ní ìgbà wípé ìyà àti ìdẹ̀ranú sáré ẹ̀mí àtara ni ó mọ̀ tọ̀wò fa'amurun musallamun indal jumhur ọ̀rọ̀ kan ní tí gbogbo wa ti gbà wọlé tá a juwọ́ ju sẹ́lẹ̀ fún lọ́dọ̀ àwọn tó pọ̀ láàrin àwọn àfáà n táwọn tó pọ̀ náà fà dúró lórí wípé al-adhab wan-na'im fil-qabr lir-ruh wal-badan wala yunafi adama as-sama'i ala qawli a'immatil hanafiyya wa man wafaqa wípé ara àtẹ̀mí ni ó máa jìyànú sáré yìí ìyẹn ò takò ọ̀rọ̀ tá a sọ wípé òkú ò lè gbọ́n tí alàyè ń sọ. So níbàámu sí ti àwọn àfa hànàfíà àti gbogbo àwọn tó bá gba tiwọn tán dúró lórí fàádà náà wọ́n ní wọ́n náà rí ẹni tó sùn yàrá ròyà yóò máa lálàá fatalitẹ́dù náà fatalitẹ́dù rúùhù wàbádànù ẹ̀mí rẹ̀ àtàrà rẹ̀ yóò sì máa rí gbádùn أو تغتم روحه ويتألم ويضطرب بدنه àbí kí ìdààmú kó bá ẹ̀mí ẹ̀ kí ẹ̀ta ẹ̀rọ kó bá ẹ̀mí ẹ̀ wọ̀yẹ̀tẹ́rìbù bá dánù ara rẹ̀ ó sì máa gbẹ̀pẹ̀pẹ̀pẹ̀ látòjú òun látara àlá tó lá wọ̀yẹ̀dàtàkálàmà ìndà òṣàkṣù tẹ́nìká bá sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́ọ̀bà tìlkàlhálà nígbà tó wà nínú òṣèṣì láàyẹ̀sùmá ṣèbí kò ní gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ yẹn dalilu mantiki òun ni nítafẹ́ fi rinlẹ̀ fún wa òun náà ni wípé nínú sàárè òkú ó máa rí ìkẹ́ ọlọ́run yóò fi ilẹ̀ pẹ̀lú ara yóò sì fi ilẹ̀ pẹ̀lú ẹ̀mí pé ń fi ilẹ̀ pẹ̀lú ara àtẹ̀mí yẹn ìyẹn ò wípé tá a bá ba sọ̀rọ̀ ọgbọ́n tá a sọ wọ́n lákòójú ẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tó sùn tó ń fìlè ìgbádùn nínú ẹ̀mí lójú oorun ó sì ń lapa nínú ara rẹ̀ ṣe àgbẹ̀ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láì fún wa ní àpèjúwe ọkùnrin tó lòun bá obìnrin ṣeré lójú oorun ó ń bóbìnrin ṣeré lójú oorun ẹ̀mí ni abẹ́ẹ̀kọ́ gbà ó sì jí ó rí pé gbogbo ara òun ó ti tútù ṣe àpò ti lápá lára náà báwọn fàáìmùtù so àpéjúwe ò nìyẹn ṣùgbọ́n nìyẹn nígbà tó sùn lójú oorun tẹ́nìkan bá ń bá a sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣé gbọ́ ẹ wọ àpéjúwe so bẹ́ẹ̀ náà ni ẹni tó ń bẹnu sàárè tí ń jìyà lọ́wọ́ yóò mọ fi yóò ní ṣòwòrò pé òun fìlì ìyà ẹ lẹ́mìí àti lára ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkan bá ṣe kí ni o bẹ́ẹ̀ nìkan bá ń sọ ọ̀rọ̀ tán ń pè kò lè gbọ́ wàkọ̀dù waradat bihi al-akhbar èyí tá a sọ yìí àwọn ahadith labari tó wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ó ti wá lórí ọ̀rọ̀ yìí fa fa'ata hmm? fa'ataqadatu dhawul absar gbogbo àwọn tó sì ní ojú rínà òní wọ́n dàdí sọ́kàn rẹ̀ pé bó ṣe rí náà nìyẹn kọ́lá ibnu wahaban alhanafi fi manzumati ashahira àfáwà ibnu wahaban alhanafi wọ́n sọ nínú manzuma ẹsẹ̀ orin wọn ètò gbajúmọ̀ tálẹ́ni náà wa abdul wahab bin ahmad bin wahaban naam alqadi abu muhammad ad-dimashqi faqihun adibun wuliya qada'a huma wa kana mashkura sira afa yìí ni wọ́n ròyìn yìí pé afa ńlá ni ó ń fi kíw ni ó ní adam ni wọ́n yàn gẹ́gẹ́ bí adájọ́ ní ìlú tán pè ní haba wa kana mashkura sira ọjọ́ ìtàn pé ìtàn rẹ̀ ìtàn tó dáa lónìí tó fi àwọjá ẹ̀ láyé ní ọdún fi náwùl arba'ina min umri lẹ́ni tẹ́ pé wọ 14 years nínú sẹ̀mẹ́ẹ̀ wà fi alfi e ẹ ṣe orin tó hun yìí ẹ ṣe orin ńgbàtẹ́ bá kà ẹni èjì ó sì wọ ẹgbẹ̀rún 1000 verses poetic verses 1000 poetic verses tó bá hun mẹ́wàá gan 1000 ọjọ́ orí rẹ̀ kó tó jáde láyé kò tí ì wọ 40 years ó ní wàhákún su'al qabri thumma adabu wa kullu alladhi ani wa kullu alladhi ani an-nabiyyu ha nabiyuna akhbaru hisabun wa mizanun sahaifun nushrat jinanun wa niranun siratun wa mahsharun وعق سؤال القبر ثم عذابه وكل الذي عنه النبيون أخبار حساب وميزان صحائف نشرت جنان وميران صراط ومحشر ó ní wàhákùn òdodo ni kò síyè méjì ń bẹ sùálù lọ́kọ́bìrì ìbéèrè tí wọ́n béèrè nínú sàárè òdodo ni thumma adhabu ìyanu sàárè náà kò sí èméjì ń bẹ ọlọ́run kó ṣọ́ wa ń bẹ̀ wa kullu lladhi kullun gbogbo ń tàà sọ ìpátá annabiyuna gbogbo àwọn annabi ọlọ́run anihu akhbaru wọ́n ti fún wa nírò nípa gbogbo ẹ̀ ìyanu sàárè gbogbo ẹ̀ ni wọ́n ti sọ so sáàbùn pé wọ́n sì ṣírò iṣẹ́ wa hakun òdodo ni wà mí sánú pé wọ́n wọn iṣẹ́ wa pẹ̀lú òṣùwọ̀n òdodo ni sọ̀há ìfọ̀nù ṣẹ̀rọ̀ wípé wọ́n fọ́n tíra iṣẹ́ rẹ̀ wa iṣẹ́ rẹ̀ tá a ṣe ìwé oníkálukú ó gba ìwé iṣẹ́ rẹ̀ sọ̀há inú ṣẹ̀rọ̀ wọ́n fọ́n fún wa òdodo ni jìnnánu alìjẹ́nà òdodo ni wà ní ìránù iná òdodo ni sirọ́tún afárá asarat wà mahsharu pẹ́lú àwọn kò gbó ajọ́ gbogbo ẹ̀ pátá òdodo ni wà á kàn sọ̀rọ̀ ló ń lọ kọ́ tó ń mọ́ àdá àlùkò wà kó lọ lẹ̀ àlùkò nàbí yóò náà fà hisabu wà ní ìsàn. بإذن الله تعالى so إذا كان في سؤال نأخذ سؤال أو سؤالين ثم نستعيد للصلاة نعم من بعد وفقه الله سبحانه وتعالى على أمر ما سيزور قبر شيخ معين في بلد معين لعبادة معينة فما حكمه هل يفي بهذا النظر أو لا يفي به فالمسألة واضحة قال النبي صلى الله عليه وسلم من نذر على أن يطيع الله أن يطيع الله فليطعه ومن نظر على أن يعصيه فلا يعصي بناء على هذا الحديث نذر لزيارة قبر شيخ معين نذر باطل فلا يجوز الوفاء بهذا النذر الممقوت فلذلك لا يفي بهذا النذر الخبيث يجوز للإنسان أن ينظر إن وفقه الله سبحانه وتعالى على أمر سيسافر إلى مكة للطواف أو للصلاة في المسجد النبوي وما أشبه ذلك أو المسجد الحرام وأما إذا كان حتى ولو كان لزيارة قبر النبي هذا باطل لا يجوز oníbèrè بيري wípé ẹni tó bá ṣe lérí bí wọ́n lọ sí sàárè ṣéwù jálùjálùtì nílùú kan wọ́n lọ ṣìyára kábàrí ṣéwù jálùjálùtì wọ́n sì ṣèbárí àkànbẹ̀ ọlọ́run wá sí nǹkan yẹn fún ṣé yóò mú ìlérí ń ṣe àbí ò ní mú ṣe àbẹ́rẹ́ tó tiẹ̀ ṣèlérí pé tọ́lọ́run bá ṣe nǹkan báyìí fún òun ó ra kíréètì bíà kan wọ́n lọ gbé fún àwọn èèyàn kan ìgbọ́lọ̀ wá sórí yẹn fún ṣé yóò tún ra kíréètì bíà là ìdáhùn ilé ní pé ànábì sallallahu alaihi wasallam bí gbogbo ẹnikẹ́ni tó bá lérí tó jẹ́rìí tó jẹ́jẹ́ pé tọ́lọ́run bá ṣe nǹkan kan fóun òun ó ṣe dáadáa ànábì ní kó yá ṣe o ṣùgbọ́n tó bá jẹ́jẹ́ pé tọ́lọ́run bá ṣe nǹkan fóun ìyapa àṣẹ ọlọ́run ni tó lòun ó ṣe yẹn anabi ni يا má yàpá àṣẹ ọlọ́run so hada huwa wadih as-su'al ath-thani ìbéèrè ni pé ní ìlú akéwì wà nínú ìlú kí a máa ń ṣe orò níbẹ̀. a máa yege ni. orò abdullahi sọlá àmì rọmísà ìyẹn wá wà ní bí ẹ ṣe kó lọ́wọ́ lọ́kọ̀ wá ní wọ́n ti bẹ̀rẹ̀ owó wọn lẹ́yìn tí kí òun àsìkò wọn náà ń sọ̀rọ̀ àsìkò wọn náà ń sọ̀rọ̀ àsìkò sànà ń sọ̀rọ̀. so lẹ́yìn tí kí òun yọrọ ìjà lórí ìlú ìlú àyà wọn sáré sọ fún sí pé wọ́n ti bẹ̀rẹ̀ inú rẹ̀ sí ọtí láti parí ọ̀rọ̀ yẹn àbí kéèyàn lọ́wọ́ kí wọ́n sì lè kó. kí làwọn olóró máa ń ṣe kí náà máa ń ṣe fún yàn. so so ti ní táìmù tá a máa ń ṣe. tani ẹ sì ń jọ́sìn tiẹ̀ lọ́wọ́ mọ́ lásán. àfáà olóró òde yìí pé kì í ṣe olóró òde ló kọ rẹ̀ o ọ̀rọ̀ yóò dojúrò wọ́n níwọ̀n ẹni ẹ̀ ń kírùnú mọ́sálásí ó sì ń bárùn lọ́wọ́ láyìn bá ní àwọn olóró dídé o olùkálùkù wọn bá ń fọ́n káàkiri ládùúgbò olùkálùkù ń sálọlé àìwò àìwò òun sì wà ní inú mọ́sálásí ṣé kọ́ járùn kó náà máa sálọlé ni àbí kírun ẹ̀ kọ́ máa kírun ẹ̀ lọ tó bá kírun ẹ̀ ṣebí ìta ni wọ́n ti mú yàn ṣebí inú mọ́sálásí ló wà kó kírun ẹ̀tàn kó dúró mọ́sálásí ó ṣòro ká tó wá bá a nù inú mọ́sálásí tó bá lóun fẹ́ máa sáré jáde gan ló lè tún lọ pàdé wọn kó dúró mọ́sálásí kó kírun ẹ̀tàn tó bá lè kírun ẹ̀tàn kó fẹ̀yìn lélẹ̀ nínú kó dúró mọ́sálásí nígbà bá kó orí ibu tiwọn lọ yóò sì máa kó oríire tiẹ̀ lọ sínú ilé rẹ̀ yóò ti kò báyìí náà lọ so ti clear olólóró dé ìní náà fi sọ́ál ọ̀sán báwo wá ni ìrìn àjò ànábì sọ̀rọ̀ àṣà láti masjid àwọn sí masjid àtọ nígbà tá a tó kírun fún àwọn ànábì ọlọ́run níbẹ̀ tí irú wọn náà ni ó kírun fún mi àti pé nígbà tá ànábì Muhammad sọ̀rọ̀ àṣà tó gbà ẹ̀kọ́ tó ń bọ̀ tí ànábì Mùsá àdìsọ́ àtọ̀sọ́ tó dá padà tó kọ́ ló pé kó lọ dé ìrìn ẹ̀kọ́ tí irú ànábì Mùsá náà ni orí èèyàn bá níjà ẹni ìjà ọ̀bá nípò rẹ̀ lọ́kùnrin ìparí rẹ̀ nù tí Yorùbá bá ní àdábá níjà ẹni ìjà ọ̀bá nípò rẹ̀ lọ́kùnrin ìparí ọkọ rẹ̀ pé ẹni pé gbàtà ni àwọ̀ sọ́bẹ̀ tí ẹni tíra yìí ó gbúdọ̀ pọ̀ yìí kì í ṣe Sheikh Al-Albani náà kọ wọ́n ọ̀rọ̀ ẹni ẹ̀ mú wa ìtàn bá fẹ́ ṣe wọ́n ṣe tàálíkì sí lábẹ́ tàkìkì àfa yẹn ní ọ̀rọ̀ àwọn àfa òkútólèfà wọ́n yàpọ̀ ẹnu ṣé ẹ̀mí àti ara ni ànábì rí àbí ẹ̀mí nìkan so mọ́kífù kan náà wọ́n ń ṣàlàyé lọ́wọ́ mẹ́yìn wọn ò tí àti kàṣíwájú ṣùgbọ́n ètò lálàáfíà ń bẹ ni pé ẹ̀mí àti ara ni ṣùgbọ́n ara yẹn kì í ṣe ara ilé ìtàn wò yìí so ti ọlọ́run dá ara fún ẹ̀mí òun anábì sì rí wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe rí sallallahu alayhi wa alayhi wa sallam sọtí anábì dá ara wọn nítorí lè mọ̀ wípé ara ìṣẹ̀mí hayatul barzakh ó yàtọ̀ sí ìṣẹ̀mí hayatul dunya ẹni tí ó ń bẹ nínú sàárè tí anabi sallallahu alaihi wasallam sì fi dá wa lójú kó tó bá yẹ pé ẹni tó ṣe tọ́lọ́hún ọlọ́run ó gbà yìí sáré fún abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ẹni yẹn nígbà tó gbọ́rọ̀ yẹn ọwọ́ ọgbà ah, ọlọ́run gbà yìí sáré fún ọba dára ọjọ́ kejì ẹ bá kó jígà ẹ bá fẹ́ lọ wú jáde ó súnmọ́ kẹrí gbogbo eegun rẹ̀ kó ti jẹrà ẹ wá gbà ah, sádìsì yìí rà láfi abẹ àwọn ò ń bẹ̀ láà ara tó níyẹn ẹ̀yin lè má rí i kìí sara hayatu dunya hayatu barzakh so ti yọba ìyẹn ní ń dá wàhálà alẹ́ náà pé àtọ́wá yẹ pé ara gangan ni bóò ni ó ti tún wà ń sánmà láà hayat yẹn ó yàtọ̀ sí hayatu eléyìí so rírí yẹn anabi rí ruhan wa jisma anabi pẹ̀lú wọn wà pẹ̀lú lílọ tánàbí sì ṣe ìrìn àjò isra wal ruhan wa jisma òun ló lálàáfíà tókítẹ́ bá ní rúhù nìkan ni a jẹ́ wípé kò sí mùjísà ń bẹ nìyẹn bí wọn náà ṣe dúró ní tọba sùn tọba lálà nísìn ó lè rin gbogbo ilé ayé láàrin ìṣẹ́jú márùn abẹ́ẹ̀kọ́ àsìkò téèyàn sì fi máa ń lálà àwọn onímọ̀ sọ wípé gbogbo àsìkò téèyàn fi ń lálà èdè bíi five lọ tí máa pọ̀ lójú ẹ̀hún gbogbo ẹ̀jú five minutes lọ yóò wá dàbẹ̀ ni wípé ó pọ̀ tó bá jẹ́ pàlà ni Isra wal Miraj kì í ṣe mùjísà ni ẹ̀ wọ́n náà lè wọ́n náà lè la o lè lálàpọ̀ òun fòlòjú sánmà àbó yìí máa la hmm? naam lórí gbọ̀tẹ́sì naam tó ń fò lójú sánmà ọjàbọ̀ tọ́ ọlọ́sàn so iye ó ṣe mùjísà mọ́ nìyẹn tá a bá sọ pé ẹ̀mí nìkan ni torí pé anybody náà ló lè lálàá pé òun lọ sánmàgà abẹ́kọ̀ ṣùgbọ́n tànàbí mùjísà ni àtàrà àtẹ̀mí òní kódà àwọn kan náà àwọn lárúbáwá wọ́n ní àwọn lárúbáwá gbà náà àwọn kèfèrí wọ́n ní rọ́là lábẹ́ wọn pa bá wọn gbàgbọ́ ànábì ni àà ah, níjọ báyìí níjọ báyìí tẹ wà níbi báyìí mo kọjá lẹ́gbẹ̀ẹ́ yín jọ́nà ẹ̀ ń ṣe báyìí ẹ̀ ń ṣe báyìí kaba ìṣẹ̀lẹ̀ kaba àwọn àgbà àtọ́ ah, ni ẹ̀mí mo kọjá so léyìí tó ń túmọ̀ pé kì í ṣe ẹ̀mí nìkan àti tààrà náà ni tó ti yé ọlọ́ àlọ́ nítorí jẹ́ mọ̀jísà náà naam alaxir naam àjọ wa àbí eh, ìyàmóye ok So, هل يسأل الطفل في القبر الذي مات يوم ولادته الأصل الطفل الصغير ليس مسؤول عنه ليس مسؤولا عنه لأنه طفل ليس مكلف ليس مكلف أمره إلى الله أمره إلى الله لأنه مات ولم يعرف شيئا في الدنيا فهمتم لا يكتب له إثم ولا طاعة وعمره مفوض إلى الله ذهب بعض العلماء إلى أنهم كلهم في الجنة وقال بعض العلماء لا الله سبحانه وتعالى سيختبرهم ويأمرهم كلهم بدخول النار ثم يبقى بعد لا يندفعون إلى النار ويندفع بعده ثم يقول لا البال الذي اندفعوا ارجعوا وأما البال الذين رفضوا ادخلوا النار من العلماء من قال هذا ومن العلماء يقول لا اتركوا هذا أمر لله سبحانه وتعالى والله يعلم كيف يفعل لأنه علم من لو كان balagal kibar lakana musliman wa alima man minihum law balagal kibar lakana kafira so allah subhanahu wa ta'ala yahkum bayna ibadihi ìbéèrè tí àfa jàmóye ó ń sábàkà hmm, àṣàbàkì tó àṣàbàkì ìbéèrè tí ó béèrè òun náà ni wípé ọmọ tí wọ́n bí lóòjọ́ tó sì jáde láyé lóòjọ́ náà ṣé wọ́n ṣe kí ni ọ̀ ṣé wọ́n bí òun náà léèrè nù sáré àwa dáhùn pé ìbéèrè wo náà bẹ́ẹ̀ bí kí ló ṣe láyé ìwọ òfin ni wọ́n bí léèrè ṣẹ́kún tó sun ní ó jìyà rẹ̀ ni àbí nàá. kò sí kankan kò tí ì di ẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn bó tilẹ̀ jẹ́ pé àwọn afá àyàpọ̀ ẹnu lérí ẹ̀ ó ń bẹ nínú wọn tí wọ́n ní wá jẹ́ pọ̀ mọ́ mùsùlùmí ní gbogbo mọ́ mùsùlùmí pátá kí wọ́n kú kékeré gbogbo wọn náà ti ńkọ́ wọ́n ní ọ̀rọ̀ wọn ọlọ́run ní ṣùgbọ́n àwọn kan yà á rí pé inú nábò àwọn ọlọ́ ọlọ́run àdọ̀dà bẹ́yìn ìbádàgbà kẹfìrí náà lẹ́yà ẹ̀yin tẹ́ ẹ lọ yẹn ó yẹ padà àwọn tí wọ́n kọ̀ yẹn ya kọ́ wọn lọ́rùn náà àwọn afáàmì kò ní ìdàdà àwọn aláwọ̀ amúròhó ìlànà ọlọ́run lọ́mọ bí ó sì ṣe ọ̀rọ̀ wọn níjọ́ gbéǹde àkèyà so bí ó ṣe rí nù sọ abẹ́lẹ́ bá subhanahu wa ta'ala náà. أخوكم الأفندي ما اسمه نعم توفيق هل يجوز قراءة آيات واحدة في الصلاة بعد قراءة سورة الفاتحة وقال تعالى فقره ما تيسر من القرآن على سبيل المثال إذا قال واحد الله أكبر ثم قرأ الفاتحة ثم قال طه الله أكبر قال هل يجوز هذا السؤال صاحبكم على فني طبعا هذا لا يجوز أو تقول يا سين الله أكبر لا هذا هذا يلعب في الصلاة فقط لا يجوز الصلاة الصحيحة نعم تصح الصلاة بقراءة سورة الفاتحة تصح الصلاة بقراءة سورة الفاتحة ولكن الكيفية ليست مشروعة الكيفية ليست مشروعة فلذلك هذه يعني الحال لا يجوز نسأل الله السلامة ìbéèrè tí arákùnrin yìí béèrè ni wípé ǹjẹ́ ìgbàláyé wà kéèyàn ó ké fatia téèyàn bá ké fatia tàbí àwọn anítọ́ Allahu Akbar lọ́pọ̀lọpọ̀ gbà á sàmùsọ gbálẹ̀ alẹ́ fi náà tẹ̀ ná kíra kàbí mẹ́fà. إنا أتيناك الله أكبر صار الله أكبر فصل لربك الله أكبر ونهار الله أكبر إنا الله أكبر شانئك الله أكبر هو الله أكبر هذا جنون هذا جنون tààrùn bọ́ọ̀bá kírun fìrún lẹ̀ mọ́jọ yọ lẹ́nu o lè rí mi kankan ṣe bẹ́ẹ̀ o naam ṣe ní ibà naam fi balad tọ́ masala so gbogbo oríṣiríṣi àwọn nǹkan báyìí àwọn ìṣesí aláìníkan ṣe ni àwọn ìṣesí yìí ọ̀rẹ́ tí ń tójú múra kankan kan báyìí ó lè ní bí ọ̀nà mẹ́ta títí ń kásámù torí pé wọ́n ti ṣàlàyé fún wa pé gbogbo jáka yín àfáà tó kásámù fún yín ni ọlọ́run ní ẹ̀kọ́ fún ọ àwọ̀ ẹ̀yìn ròdòdò ni wọ́n máa rọ̀ bí àdá èmi mo sì kírò fún yín o sẹ́wọ̀n kó tó bá ní bí ọ̀nà bíi mẹ́rin títí ń kí báwọn gbogbo jáka ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yẹn òní ó wáyé ndama kunna fil madrasa láti sọjẹ kódà ohun kíta ara wí lọ́wọ́ bó ń gbẹ ń gbé ọ ó tún lè mú mi tòtí náà máa kíta ara wí tó yẹ farabalẹ̀ bẹsẹ bá ń rọ jòkó tòtí bẹsẹ bá ń rọ jòkó ṣùgbọ́n sàràwí sọgbálẹ̀ ní ṣe tàràwí tí ó inna láàpọ̀ àti lè pé náà àtò iná kàlíkà délẹ̀ òdìṣẹ́ sọ̀kọ̀sí tó fà á pé kò lè yá tó tọ́ bá dẹ̀ lè yá yẹn yóò jẹ́ kí àwọn ààyè àti kírun ó ṣe kí ni o kò pọ̀ àbí táálí tó bá ti pọ̀ yẹn jáka ó ṣe kí ni o jáka ó yóò pọ̀ so ẹ̀rí pé kìí wá níyẹn torí tọ́lọ́ náà aslam so kọ́lọ́n kì í yóò ṣàánú wa náà kì í fowó náà insha Allah ta'ala. ونسأل الله سبحانه وتعالى أن يبارك فينا وأن يسدد خطونا إلى ما في سعادتنا في الدنيا والآخرة وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم